jùmọ̀ àtọ́lágbẹ́yìn ní oṣù máa ń kà fún. هي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين أعوذ بالله من الشيطان الرجيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين ọlọ́run ọba ń sọ fún wa nínú àyà yìí sẹ́ni tó pe àwọn àrọ́mọdọ́mọ Yakub àwọn ọmọ Israel ọlọ́run rán wọn létí àwọn ìdẹ̀ra rẹ̀ èyí tó ṣe fún àwọn bàbá wọn àti àwọn aṣáájú wọn àti ohun tó jẹ́ àjùlọ tó ṣe fún wọn mini ìrìsálẹ̀ rusuli minhum nípa wípé ọ̀rìn àwọn ìrẹ́nsẹ́ rẹ̀ láàrin wọn wá ìnzálẹ̀ lẹ́kọ́tùbí alayhim ọ̀dẹ̀ tó sọ síra rẹ̀ kalẹ̀ fún wọn. ilé ìjà jùlọ tọ́lọ́wọ́n bá ṣe fún àwọn ọmọ Israẹli lórí gbogbo àwọn ìjọ tí ń bẹ láyé lásìkò wọn òun ní túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ yìí pé ẹ̀yin ọmọ ìsirahéèlì ẹran sì dẹ̀ra mi èyí tí mo ṣe fún yín wà á ní fàtọ́lítòkun alálà àlàmì àti pé mo tún wá fún yín lájù lọ lórí gbogbo àgbáńlá ayé ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn ará zamani yín mo ní kẹ́ ẹ lọ́lá jù wọn lọ. irú ẹ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ nínú àyà mi wípé wọ́n lákọ̀dé tàrínàhùn aláìlèmí alálàálàmín. wọ́n lákọ̀dé wọ́n lákọ̀dé tàrínàhùn aláìlèmí alálàálàmín. ọlọ́run ní pàpà àti sàwọn lẹ́sà lórí ìmọ̀ kan afún wọn lẹ́sà jùlọ lórí gbogbo àwọn ẹni tí wọ́n wá pẹ̀lú wọn lásìkò yẹn. ọlọ́run tó sọ nínú àyà mi ìgbé wàyí ti kọ́lá musa ní kọ́ mi yíyá kọ́ mi kó ní mọ́tàlọ́ yàrá ikó ìdíjà àlàfíkò máa ń bíyà wọ̀jà alákùn mọ́lúkà wà á ta kò mọ́ làmúyọ́ ti àhàdàm mìnàlá àlámìn. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم nígbà tọ́lọ́wọ́ bá ń sọ fún ànábì Musa ọlọ́run múrò wá nípa ànábì Musa nígbà tí Musa ń sọ fún àwọn ìjọ rẹ̀ Musa wá ń sọ pé mo pè ìjọ ẹran sì dẹ̀rọ ọlọ́run ọba tó ṣe fún yín nínú ìdẹ̀ra tọ́lọ́run ọba ṣe fún yín òun ni pé. ìlú yàrá rẹ̀ fi fún ọ̀hún bìyà. nítorí kó ní kí àwọn ànábì kí wọ́n wà láàrin yín ó tún ní káwọn ọlọ́ba lọ́ba kí wọ́n wà láàrin yín. wà á dáa fún ma a ṣàṣà mí lẹ́nu àádá. ọlọ́run wá fún mi ní ohun tí ò fẹ́ nìkan kan nínú gbogbo àwọn ẹni tó wà láyé àwọn ẹni tó wà láyé tá ń wí àwọn náà ni àwọn ará zamani wọn lásìkò afáwa Abu Ja'far Ar-Razi látọ̀dọ̀ Rabi ibn Anas látọ̀dọ̀ àbílẹ̀ àríyá nípa ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ wípé wà á ní fàtọ́lítòkun alálẹ́ àlámì. ó ní ihun tọ́lọ́run ọba ń sọ nínú àyà yẹn pé mo fún yín lájùlọ lórí gbogbo àgbáńlá ayé. Abu Ja'far Razi wọ́n ní túmọ̀ rẹ̀ ní bèbè má ẹ̀rùn tó minal mulki wal rusuli wal kutubi ala alami man kana fi dhalika zaman. pẹ̀lú tọ́lọ́wọ́n bá fi ta wọ́n lọ́rẹ nínú ọlá àti ìjẹ́rìí ọlọ́run àti tíra. tọ́lọ́wọ́n ọba fèsì fáwọn lọ́tọ̀ lórí gbogbo àgbáńlá ayé tí ń bẹ lásìkò ń gbà yẹn. fa inna li kulli zamanin alaman torí gbogbo ìgbà kọ̀ọ̀kan ló ní àgbáyé tiẹ̀ ẹ̀rí irú ìgbà wáyé náà wọ́n gbà wá àti àti àti Ismail báyìí náà làwọn náà ti zamani wọn. lóbi yá pé a máa rí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ẹ ò gbàdá ní sọ̀sọ́lá tó fẹ́ máa sọ nípa ìròyìn tó ròyìn àfihàn àlehàsálàm wọ́n sọ pé òun lọ́ máa jẹ́ aṣáájú àwọn obìnrin tí wọ́n ṣe kíni ọ ni wọ́n wà lójẹ́ náà ẹ̀rí gbogbo obìnrin ọ̀rọ̀ yìí Khadija. láwọn òròyìn oríṣiríṣi síbẹ̀ ni ó ti máa yé pé ìgbà tí ń fi àgbáyé ròyìn àwọn obìnrin yẹn ajá ti fi àgbáyé tiwọn nígbà tó ń sọ̀tọ́ fi wà àwọn tó wà lókè nìyẹn kọ́tọ́ pa nẹ́bí dé ni ẹ̀rí pálọ̀rùn inú ayà kan pé yá mọ̀ríàmù inna rabbaki istafaki adájọ́ ẹlẹ́dàá rẹ̀ ọ̀sà ọ̀lẹ́sà ọmọ ọwọ́ àtúndà ọ̀sà lẹ́sà lórí gbogbo àwọn obìnrin tí ń bẹ láyé ìyẹn ní pé àwọn tó wà láyé lásìkò òṣùwọ̀n ní zamani ẹ̀rí yọ́n máa wá kílé àti wa káfí mọ̀ yípa gba ayé wọn ni òun làwọn àyà míì tá tí ń jẹ́ oyé wa wípé ìjọ ànábì sallallahu alaihi wasallam ọlọ́lájà ọmọ ìsirayélu lọ́wọ́ òní láàfin wa lè gbèrú àyà yìí pé àsìkò tiwọn làwọn lọ́lá nọ́ngbà tá nẹ́bì ti dé ọlá tá nẹ́bì ti bò sallallahu alaihi wa sallam pàápàá jùlọ àyà tọ́lọ́wọ́n bá sọ yìí pé kuntum khayra ummatin ukhrijat lin-nasi ta'muruna bil-ma'rufi wa tanhawna 'anil munkari wa tu'minuna billahi. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون Ọlọ́run ní ẹ̀yin gangan ẹlẹ́jẹ́ ni tó fi ń lóore jù nínú ìjọ tó ṣe pé wọ́n mú ọ jáde fáwọn èèyàn tí wọ́n tẹ́ fi wá lóore jù ní pé ta'muruna bil ma'ruf ẹ máa pàṣẹ dáadáa wa tanhauna 'anil munkari ẹ sì máa kọ̀ nípa ìbàjẹ́. wa tu'minuna billahi ẹ sì máa nígbàgbọ́ sọ́lọ́run tọ́wọ́ ajá sí pé tá a fún ní lọ nígbàgbọ́ ni kò bá lóore fún ọ. minhumul mu'minuna ara àwọn tó nígbàgbọ́ nù wọn ṣùgbọ́n pípọ̀ wọn kò kí ni wọ́n yà àwọn tó nígbàgbọ́ nù wọn lásìkò yẹn náà ni o nígbà tá nẹ́bí wa ti dé ń sin ẹnìkan wa ọ̀tún ló ń gbà yẹn gbọ́mọ. gbogbo eléyìí náà sí bá ń tọ́ka sí kankan wà á nà mọ́ tẹ̀dọ́lọ́ aláxẹ̀ríyàtì hàrí lọ́kùnrin náà ó ń tọ́ka sí orí ti ń bẹ fún àlẹ́ ọmọ yìí tọ́tọ́ bá ti lè já sí wípé ọ̀dọ́ wọn náà ní nǹkan yẹn fẹ́ sí láàrin ìgbà wọn wà gbà yẹn lára àwọn tó nígbàgbọ́ gbàtọ́ dẹ̀ ti ti wá dé báyìí ń sìn ẹgbẹ́rún sọ̀sálà ti sọ tẹ́lẹ̀ wípé lẹ́yìn ìgbà tá lámọ̀ rí ẹ̀sìn yìí dé tẹ́nìkan fi tún péré ní Yahudi àwọn péré náà sọ̀rọ̀ kan wọ́n bá kú yóò sì wọ̀ ní ọlọ́run gbogbo eléyìí náà ń tọ́ka sí wípé àwọn làlọ́lá jù àwọn lọ́lá ní sàmọ́nì wọn lórí gbogbo àwọn míì tó wà láyé tó ń sún wọn nípa fẹ́ẹ̀sì ẹ̀rí. wọ́n nínú àwọn alimọ̀sáni àtàwọn sunan ari hadithi kan hadithi muawiya wọn haida alakushairi eléyìí tó bi anabi léèrè sallallahu alaihi wasallam ńjọ kan wípé kílẹ̀ tó dá máa fún yàwó wa sọlọ́lọ́ sọlá ń dá lóhùn pé tut'imuha idha ta'imta wa taksuha idha iktasayta. ولا تدر بالوجه ولا تقبح ولا تحجر إلا في البيت كما قبر لو أن صلى الله عليه معاوية أينا بن حيدة القشيري تبع النبي ليري صلى الله عليه وسلم لكن يتوتي قالوا ما فيا هو أن صلى الله عليه وسلم تطعمها ọ máa fún jẹ tó bá ti ń jẹ wàá dẹ̀ máa fún wọ tó bá ti ń wọ ọgbọ́dọ̀ bú lábójú ọ̀dẹ̀ gbọ́dọ̀ gbá kálákọ̀ àádámọ́ aláṣúrọ̀tẹ̀. ọlọ́run dá àádámọ́ lórí àwọn òròyìn ọlọ́run ẹ ò ọlọ́run lójú ọlọ́run níwájú ọlọ́run níwájú tí ọjọ́ ti à. tọ àwọn hadith yìí irú lójú yìí ni àwọn hadith yìí. ni ti ń fìdí yìí pé ó ń sọ̀rọ̀tìhì yaani sìfàtìhì tàbáraka ọ̀tàhárà. àwọn òròyìn tọ́lọ́wọ́n ọba sùpánù ọ̀tàhálà tó ní irú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti dá Adam ṣùgbọ́n Adam ọ̀jọ́ tọ́lọ́ lẹ́sà kàmísìlì ṣẹ́ ọ́n ọ̀wọ́ sẹ́mi wọn bàfíìr ọ̀sẹ̀ ń tọ́jà bíi ọlọ́run ṣùgbọ́n ọlọ́run máa ń gbọ́ lẹ́ẹ̀kẹ́rẹ́ ọlọ́run dẹ̀ sì máa ń rí omi ẹ̀gbọ́n Adam ń kọ́ yẹ́sùmọ́ gbàtà tó tóbi anabi rere sallallahu alaihi wasallam pé kí ni ẹ̀tọ́ tá a máa fún ìyàwó wa wọn sọ sọlá sọ pé tòtò ìmọ ha ìdá tòtò ìmọ ta wọn máa fún jẹ ní tó bá ti ń jẹ ọtẹ tó ha ìdá kàtà ìdá wọn á dẹ fún wọn tó bá ti ń wọ wọn lè àtẹ́dẹ̀rẹ́ bèlè wájú ha ọgbọ́dọ̀ gbá lójú náà mo fi tètè má dé tìyẹn wa inú nǹkan tó fi ṣàlàyé táwọn àfa sálàfà àwọn àfa súnlẹ̀ fi gẹ́ẹ̀dì wípé kò nídìí ká máa tẹra wá wọn pé á fi fọ́tò rìnlẹ̀ fọlọ́ọ̀ gbogbo owó ojú tọ́lọ́run fi rinlẹ̀ fún ààrẹ láti jọ ìǹkan tẹ́lẹ̀ ọwọ́ ti pàdé wa fi fọ́tò rinlẹ̀ fọlọ́run láwa sọ di wàhálà ìyẹn lè dìdàkudà pẹ̀lú kọ́ba lọ wíwòrowòro bíi hadith yẹn tọ́wọ́n ní hadith yẹn máa ń papọ̀ mọ́ra wọn ìpè má gbà lójú ọ̀dẹ̀ gbọ́dọ̀ bú lábojú ọ̀tún wa gbọ́dọ̀ yẹn lódì ilà filbait àfi nílé rẹ̀ Muawiya ibn Haida al yìí òun náà ló tó wá gba hadith yìí wá tó fi ń sàlàyé kí àjùlọ àbóore ti ń bẹ fúnjọ yìí lórí gbogbo àwọn ọjọ́ tó wà láyé mbẹ ni ó ti máa yé wáyé pé tọlọ́run bá lóun ṣe àjùlọ fún àwọn ọmọ Israel pẹ̀lú àwọn ọdẹra tó ṣe fún ọ àti ìlàsìkò wọn ni nígbà tá nẹbi ti dé nísìnyí kò rí bẹ́ẹ̀ mọ́ Muawiya bin Haida radiyallahu ta'ala anhu olójúṣe Ọlọ́run sallallahu alaihi wasallam ọsọ pé wọ́n ní sẹ́yìn lẹ́yìn bẹ́ẹ̀ ti wáyé ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí àtẹ́tí yẹn bá bá rẹ̀ mùsùlùmí ẹ̀ kí nìyẹn máa dùn wọ́n dẹ̀ sì máa dúpẹ́ fọlọ́run kí àwọn máa dúpẹ́ tóun lòun wá jẹ́ mùsùlùmí báyìí. wọ́n lànà bí sọ́lọ́lọ́ àlùsálà sọ wípé ẹ̀yin tẹ́ jẹ́ jọ ànẹ́bì yìí tó fún ẹsẹ̀bì ẹ̀yin náà ó mọ̀ títí yẹn o ìjọba àgbàlérò ni pé bí ìjọ odidi kan nìyẹn ìjọ yẹwùdínìs odidi kan nìyẹn irú bẹ́ẹ̀ sẹ́hún ti yẹn ìjọ anúsọ sálándẹ̀ tó gbogbo wọn lẹ́ẹ̀kan sallallahu alayhi wa wọn sọ ó dà ṣe pé tó wọn lásán yìí lẹ́tún lóore jù wọn lọ á àlọ́lá lọ́dọ̀ ọlọ́run ọba ju gbogbo àwọn ọjọ́ yẹn lọ tóbi jáde pé ó mọ̀ yìí tí ọba fi yá ni tọ́ba fẹ́ ṣe ṣèrèdáde àìríyá ti ha yọ ṣàtúnṣe àdéhùn rẹ̀ dáadáa torí wọn dáa fi lọ́lá nìyẹn yọ ṣàtúnṣe ìjọsìn ẹ̀ ọmọ ṣàtúnṣe ìhùwàsí ẹ̀ gbogbo àwọn ẹ̀sìn yòókù tó ti lọ ìmọ̀ kí mi kò gbẹyọ nínú ọ̀rọ̀ àkídà bí irú àwọn yẹ̀wù dínísì tó ń sọ̀rọ̀ sọ́lọ́ tí wọ́n ní yẹ́dùn láàyè màgúlò là ọlọ́run tó sọ pé kó lọ́ọ́ ti àyè dé ìmọ̀lẹ́ ìnú bí máa kọ́ọ̀lù wọ́n ní ọlọ́run ọ̀ka ọmọrùn ni ahun lọ́lọ́run pé ọkọ́dà wọ́lọ́ ló sì lọ́lọ́run subhanallah ní pẹ̀lú wọn sọ yẹn ọwọ́ tí wọ́n kẹ́sẹ́kẹ́sẹ́ kí a ti dè é mọ́ báyìí wọ́lọ́ ìnú bí máa kọ́ọ̀lù ègún tún ti ń jà àwọn èpè ti ń jà wọn pẹ̀lú sọkúsọ tó ń sọ yẹn. sẹ́rí fáwọn eléyẹn ní wọ́n ní mẹ́ta lọ́kàn ni ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ àwọn sọ ọlọ́run di mẹ́ta subhanallah tó ẹ̀ nísàlẹ̀ máa rí àwọn àwùjẹ kùkọ̀ kan tẹ́ máa bá lára wọn ẹ̀jẹ̀ àlẹ́ ń mọ̀ yìí gbogbo ẹ̀ pátá ló pé àlẹ́ ń mọ̀ yìí ó pé ní àfẹ́ ìdàdà nínú àdì ọkàn ó pé ní àyíká ìdàdà nínú ìjọsìn ó tún pé ní àkàlákọ̀ wọn sì lò ká ó pé níwà àti gbogbo orin ẹ̀rí ìhun lórí oore tí ń bẹ fún jọ yìí kọ́dà àníwì nǹkan mi pẹ̀lú ẹ̀mọ́ sílé òbí sulé ni lóbi já sí pé kákẹ́sà gba ọ̀rọ̀ ọlọ́run ọba ìwọ̀n ní ìjìmọ́ ìkólì tó kó gbogbo ẹ̀ sínú tó ní kóńtùm xẹ́rọ̀ ọ̀mẹ́tì àlẹ́yìn lẹ lóore jù nínú gbogbo òjò ọkùnrin jàkìlẹ̀ náà sọyìn pa àmúyín jáde fáwọn èèyàn eléyìí òun jẹ́ mẹ́nhàjù al-akhlaq wa li ahli sunna wal jamaa àyà yìí ni ń sọ fún wa wípé àwọn ẹni tó bá wà lórí ìlànà ẹ̀ka ní sọ̀tàlá tó fi lẹ̀ wọ́n yẹ pẹ̀yọ nínú wa wọ́n yẹ pẹ̀dí nínú wa wá sí àti rìn sí wọn. àyà yìí wá ní jìmọ̀ rẹ̀ pé ẹ̀yin lẹ lóore jù nínú gbogbo ìjọ yẹn yẹn ọlọ́run ti fà yín yọ báyìí fáwọn yẹn iṣẹ́ tẹ́ ẹ bá ti tẹ́ fi lóore jù ní pé tààmú nàbí màrún ẹ ní rí nǹkan tó jẹ́ dáadáa ńlẹ̀ àti kẹ́ máa pa àwọn èèyàn láti ń pa ẹ̀. àwọn kan bá dé àwọn máa mú àlẹ́ amúrò bíi màrún fún lásán. ẹ̀sìn kẹtẹ kúlù láyé tàjà zà odindi ni èèyàn gbọ́dọ̀ kí ni sọ pé ìdáwó mu ti àwọn yẹn ní àwa ń tiwa o àlẹ́ amúrò bíi tiwa. a máa pa àyẹ̀lẹ́fẹ̀ẹ́ dáadáa ni. ṣùgbọ́n tó bá jẹ́ bàjẹ́ ń àní àti bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ rí páyà yìí dẹ́ni ó tó méjèèjì síbẹ̀ ni ṣe ẹ máa pàṣẹ dáadáa wọ́n ní àwọn ẹ dẹ̀ sì máa kọ̀ níbi nǹkan tó ọbẹ̀ yẹn máa fi yẹn kún ọba fi kún báyìí yẹn yẹn ò nìyẹn o àwọn nǹkan yìí gbọ́dọ̀ pé ilé ìkẹ́ni ẹ ní ra ìdálẹ́ àfi kẹ́kọ̀ọ́ ẹ wà pé inú wọn tó fa ìpè tó fi jẹ àwọn yehud òun ní pé wọn ṣe ń kárò lè mú nǹkan tí wọn bá rẹ tó ń ṣèbàjẹ́ wọn á sọ fún pé kó káyì tó bá ká tí ọba káyì kò sí ọkàn wọn tó bá dọ̀là báyìí kódà wọn òtújọ máa ṣe ni bọ́láwọn ṣe ní képe ìjà àwọn nìyẹn látẹnu nàbílá Ìsá alayhi salam àti nàbílá Dáúdù ẹsẹ wọn tí wọn dẹ́sẹ̀ òjì bẹ́yẹn lọ ọmọ yẹn pé ìdá aráàlú àná kíkọ hàbí lẹ́kàìríyà lẹ́hàbí lẹ́fọ́nà làbúdà àǹtàtàwà fàràfínà hàbí làmẹ́lì agbọ́dọ̀ làwọn ọ̀sẹ̀ yìí tí ó pè àkọ́nà làmúrù màrú àwọn ní kàìríyà yẹn fi lè rìn lẹ̀ oore tá a sọ pé ń bẹ fúnjọ ìdábìjà wọn yòókù lọ ìpàṣẹ dáadáa ìkọ́ nípa ìbàjẹ́ ìnígbàgbọ́sọ lọ ọlọ́wọ́ àti táwọn bàkàtà bí bá rí bẹ́ẹ̀ ni làkàyàn khayran lahum kò bá dẹ̀ da fáwọn náà ṣùgbọ́n wọn ò rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ni mínú mi lè fáṣẹ kóòdì àwọn kò kí wà nù wọn ẹni tó máa ń jáde kó nù tẹ̀lé tọ́lọ̀ ṣùgbọ́n mínú mi lè mọ́mínú àwọn tó nígbàgbọ́ ń bẹ́ nù ọ ṣùgbọ́n wà á sẹ́rò mi lè fáṣẹ kóòdì ṣùgbọ́n pọ̀ wọn àwọn tó ń jáde kó nù tẹ̀lé tọ́lọ̀ ló ti pọ̀ jù ọjà lọ́ọ̀tà láàrin ha tí wọ́n lánàá sọ̀sẹ́lá ọ̀wọ́lé ń jọ kẹ́ ń fàṣẹ àná lẹ́yìn tó ṣe wípé ìfàyà mú ó dẹ̀ hẹ̀ lójú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ìyá wa wọn á bi òjíṣẹ́ ọlọ́run pé kí ló ṣe yín tí wọn tẹ́ fẹ́ sọ fún wa nípa àwọn apàrùn ṣe báwọn yẹn dáadáa ń bẹ láàrin wa àbí wọn tẹ́ ń bẹ̀rù kọ́ yẹn torí wọn dáná sọ̀sẹ́lá ń sọ náà ni pé ẹ láburú kẹtọ yìí pé wọn ti sílẹ̀kùn rẹ lẹ níbi gbàgede àwọn Yájújù àti Májújù báyìí ìyá wa Zainab wa ń béèrè pé tí wọn tẹ̀ ń sọ ni pé wọn á sọ ọ báyìí tí wọn tẹ̀ ń sọ ni wípé á parun ní báwọn ẹni dáadáa ń bẹ láàrin wa àtúntò sọlá sọ pé èyí ṣe tá à ní parun ìdàkàtúntò alikaba táwọn yẹn búburú bá ti pọ̀ jù yẹn dáadáa lọ ìparun ló máa kẹ́yìn ọ̀rọ̀ sọ ẹni báyà yẹn ti kọ́kọ́ sàlàyé fáwọn ẹni yẹn ni ẹ̀kọ́ ni wọ́n minhumul mu'minun àwọn tó nígbàgbọ́ wà láàrin wọn ṣùgbọ́n wà á sáré ọmọ ìlúfà sí fòdì bẹ́ẹ̀ àwọn tó ya kò kí tí wọ́n jáde fún un tẹ̀lé tọ́lá àwọn lọ́pọ̀ jù tẹ́ni bí bá ti pọ̀ jù ìdájọ́ ẹni bí láyà lókè la fẹ́ sọ nípa ẹrin elépo kan tó wà láàrin elépuru náìtì àbí náìtì náì ẹ òun náà máa dára wọn láìpẹ́ láìjì sọ nípa bẹ́ẹ̀ hadithi tó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwa la lóore jù wọ́n pọ̀ lọ́kànrin a kàn mú ẹyọkàn yìí wá fún wa ni ọlọ́run ọba àlekèọ́lá wọ́n wá ń sọ fún ọ nígbà tó ti rán wọn létí ìdẹ̀ra kan ọlọ́run ní wàṣẹ̀kó yọ ọmọ látàjẹ̀ sí nàṣọ ànàfin ṣe à wọn là yóò kú bálùmí ní àṣàfà wọn là yóò kọ́tùmí ní àádìlún wọn là hàn yóò ń sọ̀rọ̀ ní. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. nígbà tọ́lọ́wọ́ bá ti rán wọn létí àwọn ọ̀dẹ́ra rẹ̀ tó ṣe fún wọn lákọ̀ọ́kọ́ ọlọ́run tó wáá so mọ́rọ̀ yẹn pẹ̀lú wà aláǹtẹ̀ ọjọ́ yẹn mọ́ ọjọ́ yẹn rẹ̀ mọ́ wọ́n jẹ́ àsopọ̀ ìsọnilára nípa pé kí wọ́n sọ́ra kí wọ́n mọ̀ dẹ̀ra yẹn ní dẹ̀ra kọ́lọ̀ máa wá gbẹ̀sẹ̀ ẹ̀yà lára wọn yawmal qiyamah níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah lọ́lọ́run sọ pé wọ́n tẹ̀kú yawman ẹ páyà ọjọ́ kan kí lọ́jọ́ náà òun náà ní yawmal qiyamah ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah ọjọ́ tó ṣe pé látàjẹ́ sí nafsun an nafsin ṣayá ẹ̀mí kankan kò ní lè rọ kò ní lè gbé nǹkan kan kú fẹ́mi kan ẹ̀mí kan ò ní ṣèdẹ̀kùn fẹ́mi kan wípé ẹni yìí wà nù sọ̀rọ̀ jẹ́ yọ láyé mi báyìí a máa wáyé bẹ́ẹ̀ bàbá lè rọ́mọ ẹ̀ kọ́ wà nínú wàhálà kọ́ yọ ìyá lè rọ́mọ ẹ̀ kọ́ wà nínú fìtínà kọ́ yọ ọmọ lè rọ́ǹbí ẹ̀. àbúrò lè rẹ́gbọ́n rẹ̀ ọ̀gá lè rọ́mọ ọsẹ́ àwọn èèyàn lè ríra wa nínú wàhálà káyọ ṣùgbọ́njọ́ yẹn ò rí bẹ́ẹ̀ nínú tọ́lọ́run tún fi ròyìn níjọ́ yẹn pé wàhálà àtẹ̀síwò àzẹ́rọ̀ tó ń wé sọ̀rọ̀ kọ́ ẹnìkan ò ní rẹ̀ rò ẹ̀ṣẹ̀ ẹnìkan kálukú ní òòrù tiẹ̀ irú ẹ̀ lọ́lọ́run tún sọ ní sọ́tù ayédàs ọlọ́run ní ẹ̀ mí ṣàánú ọlọ́run tún sọ nù mi ìyẹn sọ́tò lukman ọlọ́run yà ayuhannes gbogbo ẹ̀yin yẹn lápapọ̀. ẹ páyà ẹlẹ́dàá yín. wọ́n ṣá oyá yọ̀ọ̀mà láyé ìdí wàhálì dùn àwọn wàhálì dì wàdà màwùdùdùn wàdà dùn àwọn wàdà wàhálì iṣẹ́ yá. ọlọ́run yà ayuhannes ẹ̀yin yẹn tẹ̀kọ́ wàṣà yauman ẹ wá bẹ̀rù ọjọ́ kan wàṣà yauman láyàjìzí wàlídùn àrùn wàládìhí lẹ́sà wàlídìhí ẹ páyà ọjọ́ kan tó ṣe yí pé òǹbí ò ní lè láǹfààní àti gbé nǹkan kó fọmọ rẹ̀ ọmọ tàbí ò ní lè láǹfààní àti nǹkan kan kó fóǹbí rẹ̀ wọ́n ní áyà yìí oúnjẹ abúláhùn mahamad anakulan minaliwaale diwawala dihin atombi o atọmọ o ẹnìkan kí wọn nílé rọra wọn lọ́rọ̀ ọjọ́ yẹn ìgbéjì rìn lọ́wọ́ kò sí ti ń jọ yẹn. àti páyà yẹn sọ wípé wọlá ayọkùbalùmí ni a ṣàfáà ìtumọ̀ rẹ̀ ni wípé láyọkùbalùmí náà lè kó fáàrí ṣàfáà a ní gba ìsìpẹ̀ lọ́dọ̀ àwọn aláìní gbàgbọ́ wọ́lá fìdá a ní gba fìdáwù táwọn kan bá láwọn fẹ́ẹ́ ṣe fìdáwù tó kù bá kú ọ̀lẹ́ níjọ́ kẹta làwọn ó ṣe ọ̀lẹ́ níjọ́ keje làwọn máa ṣe fìdáwù àwọn tó ń tẹ́ra wọn jẹ àwọn ọ̀daràn tí wọ́n láwọn tún fẹ́ yọ ọ̀daràn ẹlòmíì dẹ́ lè ṣe kú fúrùkú o ẹni tó dẹ̀ so lẹ̀kẹ́ lẹ̀kẹ́ ògbóni mọ́wọ́ wọ́n dẹ̀ tún lọ sí fìdáwò ẹ̀rí fún àwọn àfáà yẹ ọmọ wọn ti mọ́ gan. ẹni tó so lẹ̀kẹ́ tí gbogbo yẹn dẹ̀ sì mọ̀ wípé ẹlẹ́yà á dá aláhe èmi gẹ́ ti mọ́ nísì ó ti fẹ́ súnmọ́ gbọ́ ọdún tí mo mọ̀ wípé eléyìí á dá mọ́ṣíríkà eléyìí ẹlẹ́bọ ni àwọn àfóúnjẹkújẹ ọdẹ ti tún lọ rẹ̀ wọ́n ti láwọn fẹ́ ṣe fìdáwò wọ́n máa ṣe dìdìrín àti láwọn ṣe láyé láyé láwọn ọgọ́rùn àwọn kàyé yàtì kan nítorí náírà ẹ̀rí. àyà yìí yé wa wípé àwọn kò fà láàyò kò bá lómìnira lè kò fárì kankan lọ́dọ̀ kèfèrí. ọba àkó àwọn àbó oníláwàní kódà tí wọ́n mú gi dání wọ́n bá rí láwàní tán tí wọ́n gbé agbádá sí kó tó wá mú gi dání. kéèyàn fi máa wò wọ́n ipá àfáà ni wọ́n sì kódà nígbà fìdáwò wọn wọ́n kàn ń ṣe yẹ̀yẹ́ lásán ni ọlọ́run ni wọn la hàn mí òun sọ̀rọ̀ àdè nírẹ̀ wọn lọ́wọ́ ẹ̀rí wọ́n ní wọ́n lọ́rọ́ ọlọ́run tọ́lọ́run sọ nínú àyà mi ìfẹ́fọ́mọ́ dánfà àhùn ṣàfà àtúnṣàfihàn kò ní wúlò fún wọn ìsìpè àwọn ẹni tí wọ́n máa ń ṣìpẹ̀ kò ní wúlò fáwọn aláìní gbàgbọ́ bọ́lọ́run ṣe tún sọ nípa àwọn ẹni tí ọ̀wọ́ náà ọmọ ọ̀làná mi ń ṣàfihàn náà wàlá sọdíkìn hamim. ọlọ́run ní wọ́n sọ wípé mọ́ọ̀lá náà mi ń ṣáfi ẹ̀yìn náà àwọn ẹni tó wọ ní ọmọ àsọ bẹ́ẹ̀ pé kò sẹ́ni tó máa sì tẹ́ wa dáàmú kéjì ara wa bá yọ̀ọ̀dá rẹ̀ gidi lẹ́yìn tá a máa mú kéjì ara wa ẹ hàn pé ah, wà lè méjì níjẹ́ bẹ́ẹ̀ wọ́n mú kò sí fún wa àwọn tí ọ̀wọ́ náà wọ́n ibẹ̀ wọ̀ la sọ dé kí n àmì ọ̀dẹ̀ ní sí ọ̀rẹ́ ayò kẹ̀kẹ́ fún wọn níjọ yẹn. àtàwọn tọ́lọ́ tún sọ nínú ayà ibẹ̀ wọ̀ láyò kọ́tún mí ní adil bákan náà ànígbà adil adil yẹn ni fìdáàbù ẹni tó bá ṣàìmọ̀rẹ́ sọ́lọ́ wọn ọba ìyẹn la máa ń wí. sálàf àwọn tó bá jẹ́ sálàf tí wọ́n jẹ́ ni tí wọ́n dúró lórí ìlànà àwọn ẹni ìṣáájú wọn èwo sùn kí wọ́n pè yẹn gébèrè o si wọn ẹni tí yẹn yẹ tó ń ṣe bẹ́ẹ̀ kìí sí ìlànà àwọn sálàfù yẹn ní òun ń dá lànà ẹsẹ̀ ẹni lọtọ kí wọ́n fẹ́ wò sùn kàrá ìfọ́n lágbájá kéfèrè mọ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ wọn tẹ̀lé ìjà níbẹ̀ yà á a fi ń sálàfù yẹn ní o táwọn ọmọ máa ń ní ẹgbẹ́ kò sí nù lànà súnẹ̀ ká pé yẹn kéferì hmm. ẹni tọ́lọ́run bá pé kéferì wọ́n pé kéferì ẹni tàní bá pé bẹ́ẹ̀ wọ́n pé bẹ́ẹ̀ wọ́n tàní bá sọ pé kúfù lé wọ́n wì bẹ́ẹ̀. ṣùgbọ́n kí wọ́n sún yẹn pé lágbájá báyìí kéferì ni ah! ìyẹn níṣẹ́ o iṣẹ́ tó gùn gan ni nínú sẹ́yìn ni pé ìkọ́ wọn ti fi jẹ wọn á gbẹ́rì tó fẹ́ nìyẹn wípé ohun tó ń ṣe yìí sọ ma pé nǹkan báyìí sọ pé ni ọba ṣe kéferì yóò lòun mọ̀ nígbà òun wá mọ̀ nǹkan òun ọ̀sán kó wọ̀ mọ̀. ẹ̀rí wọ́n wà wọn ṣòro tó ní làákàyè ṣé kìí ṣe báyà kẹ lọ́kẹ̀ wá túmọ̀ mí kan fún tọ́dọ́gbọ́n sí báyà wọn kẹ́ ti tu bẹ́ẹ̀ lòun náà fi tu bẹ́ẹ̀ ṣé kìí ṣe aláìmọ̀ kan ṣé kò gbàgbé ṣé kò ṣe mistake gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n wò lẹ́rìí pé mọ́nájì mọ́nájì tó wáyé wọ́n wò gbogbo nǹkan wọ̀nyí ní wàá sọ pé ah, ẹni yìí o pẹ̀lú nǹkan yìí báyìí lọ́rọ̀ rẹ̀ ti jẹ́ sọ̀rọ̀ yẹn clear nítorí pé àwọn bọ́ọ̀rọ̀ dáhùn sọ̀sálà ń sọ yìí tó sọ yé síbẹ̀ ni ọbẹ̀ sọ fọmọ ya rẹ̀ pé ya káfíọ̀ àbúfẹ́ ní àdúwàlà sẹ́niyàn ọbẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ mọ́ báyìí kó ti padà sọ́dọ̀ rẹ̀ ìwọ ọ̀tọ̀ ọlọ́run wọ́n kèfèrí tó ń bọ̀ wọn ọ̀bájọ́ ọ̀tọ̀ ọlọ́run mọ́ tí ọ̀bájọ́ kèfèrí mọ́ kó ti padà sọ́dọ̀ rẹ̀ nìyẹn. ẹ̀rí tó nípa bẹ́ẹ̀ ẹni tó bá ti wá ṣiṣẹ́ kúfúrú kò sì ṣe àìnígbàgbọ́ tó fojú ẹ̀ báyìí tí wọ́n ọrọ fìdáwò kẹ̀kẹ́ ọrẹ wọn ọlọ́run là nígbà áàdì kẹjá fìkínní ìyá kọ́dà bí wọ́n sọ dídí àlùkùránì kalẹ̀ kò mú kò mú rárá ọba sọ nínú áyà mi pé ìnìlẹ̀dí iná káfàrú wọ̀mọ́sù wọn ń kó àwọn aláìní wá kú sórí àìní nígbà wọn ó kú báyìí wọn ń kó hàálà kúfùrù yìí nígbà tí wọ́n ń ṣe kúfùrù lọ́wọ́ yẹn báyìí ni wọ́n jáde láyé. Ọlọ́run sọ wípé ànígbà lọ́dọ̀ ẹnìkankan náà àwọn ènìyàn irun tó tó gbogbo lẹ́lẹ̀ yìí tó jẹ́ kìkì dá góòlù tọ́wá lòun fi yá ọlọ́run fi ṣètò ọlọ́run ọlọ́run là nígbà lókun òun làwọn fi díẹ̀ múlẹ̀ pé irú ẹni tí ń so lẹ̀kẹ́ awo mọ́wọ́ lẹ̀kẹ́ pé olóògbò ni lòun o táwọn àfáwọn aláwọn ti o aláwọn ò ní gbà torí a nígbà lọ́wọ́ náà ni wọ́n rí ọ́nà gbogbo lẹ́lẹ̀ yìí a nígbà lọ́wọ́ wọ́n làwọn èèyàn kódà kọ́ lọ sọ́dà gbogbo nǹkan tí mo lẹ́yìn ọyẹ bá ń fi yá gbogbo kúfúrú mi kò sí wọn jọ. bẹ́ẹ̀ ni ó ti yé wa yí pé mọ́níhàjù yìí irú àwọn àyà yìí àyà dùn ní àyà ìlérí ni a ti gbọ́dọ̀ fi rí torí tọ́lọ́ ń bẹ sọ pé lágbájá ni téèyàn bá ní kò ti di ìlérí ìyàlélẹ́ agbọ́dọ̀ fi rinlẹ̀ bẹ́ẹ̀ náà ipe ẹni tó bẹ kú síkú àìnígbàgbọ́ kò tú bá rárá rárá ànígbà lọ́wọ́ kọ̀ọ̀kan nu wọn mílíọ̀nù wọlé àwọn òbí zahara ìwọn tó kú gbogbo lẹ̀ yìí tó jẹ́ kìkì dáa góòlù kọ́dà kò fi yọ lọ. irú ẹ̀rọ lọ́wọ́ tó sọ nù àyà mi pé ìnà lẹ́dí iná káfárò làwọn anẹ làwọn ọmọ fìlà àwọn ti jẹ ní àwọn wọn mẹsìláwọn ọmọ à lìyẹ fìtàdúró bíi mi ní ما تقبل منهم ولهم عذاب أليم إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا Ọlọ́run ní ẹ̀rọ àwọn aláìní gbàgbọ́ fáìkì ogun ti ń bẹ lórílẹ̀ yẹn yẹn àwọn náà ni. Bọ̀mí sílẹ̀ ọ̀hún máa mú ìyá Ká tún wá rí ìlọ́po ohun tó tún tó lẹ́yìn kan. Ìyá ọ̀tàdú èyí ní àdábìyà olóyún. Wọ́n wá bí ogun kẹ̀yìn ẹlẹ́yìí pé àfi ń bẹ̀ wọ ọlọ́run ní báwa fi ja ọ̀rọ̀ àìnígbàgbọ́ wa ọlọ́run là nígbà lọ́wọ́ wa o. ìyẹlẹ́tẹ̀ lóró dẹ̀ sì máa jẹ wọn. eléyìí làwọn tó bá gbá súnmẹ̀ mo máa ń fi díẹ̀ múlẹ̀ tó kú bẹ́ẹ̀ àbótúbà. bẹ́ẹ̀ tó bá yẹ pẹ́sẹ̀ mí lọ́sẹ̀ ó yẹ ó pa àyàn nísìn ó parọ́ ó ṣèké ó ṣe sìnà ó ṣe jàǹbá ó jalè kí ló tún ṣe ọjà owó mo kà mọ́lẹ̀ ó jí ti àwọn èèyàn gbogbo àwọn eléyìí ń dáhùn sọ náà nípa wà lábẹ́ ẹ̀mọ̀ sí Ọlọ́run abẹ́ ẹ̀mọ̀ fi Ọlọ́run tọ́ba wọn Ọlọ́run ó lè foríjì tọ́ba dẹ̀ wọ́n Ọlọ́run ó lè jẹ́ níyà. Ọlọ́run tún sọ nínú àyà mi pé wàyí ń tá adélkólà adélélá yóò fọkùn mí ní ha kódà kí wọ́n mú gbogbo nǹkan téèyàn máa fi ń ya ara èèyàn ṣùgbọ́n iná mọ̀ ṣàìmórè yìí kódà gbogbo mọ́tò bíi ẹgbẹ̀rún yìí kí wọ́n máa lọ fi kí wọ́n máa fi ká wọ́n máa kó lọ lé kọ́nà gbogbo ilẹ̀ tí mo ní yìí káwọn èèyàn máa lọ mú bẹ́ẹ̀ kí wọ́n máa fi kọ́ mọ́tàlásí kí wọ́n máa fi kọ́ wọ́n bá fẹ́ kọ́ ẹ̀ ọlọ́run láà ní ìgbà ẹnìyàn bí ti kú sí pàì ní gbàgbọ́ ọlọ́run pé fàlẹ́ ọmọ la yóò fatu mí ń gómìnì àtúnwọ́ la mí náà lẹ́bi ilẹ̀ káfàrú máa wá kò mọ́ náírò ìyá àwọn wùláàkùn ọlọ́run ní lẹ́nì aláànígbà ànígbà fídíà kan lọ́dọ̀ àdàní gbà lọ́dọ̀ àwọn aláìní gbàgbọ́ kí wọ́n sọ pé àwọn fẹ́ bí nǹkan kan yá ìní gbàgbọ́ àwọn ṣùgbọ́n bàá ṣe nígbàgbọ́ yìí ẹ ibi náà láti sàwọn dáadáa yìí níbẹ̀ làwọn àfààyàn máa wọ́n kẹ́ máa ń sin ìgbọ́ yé ni ẹni ó pe kẹ́límọ̀ ń gbẹ̀yìn ayé rẹ̀ ń dọ̀ ń kú sórí ìgbàgbọ́ ǹjẹ́ ẹ ẹ ẹ lè ṣe dájọ́ èèyàn ọlọ́run ló lè mú dájọ́ wá à bẹ́ẹ̀ yẹn kọ́ ni mo taari yìí lọ́wọ́lọ́wọ́ taari pẹ́ nìyẹn ń ṣe kúkúrú mo dáhùn àzọ ni pé ọba èkú lórí ẹ lóòótọ́ kọ̀ yẹ ká ṣe pé tọ́lá àmọ́ ohun tí wọ́n gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ ẹni tí máa ń sàì nígbàgbọ́ ó dàbí ń gbégún kẹ̀kẹ́ tí lẹ́tọ̀ọ́ sí pé kọ́ máa fi òròkè lẹ́tọ̀ọ́ sókè sí pé báyìí ṣùgbọ́n àwọn aṣọ fún yín pé kíyẹn bí ikú lórí èyí ti ń bá lọ kò lè rọ́nà ìgbégbá wájú ọlọ́run ọba wọ́n lè ṣe tẹ́nísì aláìpadà dáadáa lọ́hùn ó kún ìṣẹ́jú díẹ̀ tó máa fi kú òun làwọn máa ń sìn gbọ́ yìí. ṣèbẹ́ ni ẹ̀rí táwọn híjà ni muhim ó ti di mùsùlùmí gbọ́dọ̀ ti lè rí gbọ́dọ̀ ńlá ìlàhà ìlàlá ó kùn sẹ́jú kẹ́ndé ó kù kọ̀ ráyè kírun mọ́ ó ti di mùsùlùmí kò sí eléyìí kéèsì eléyìí yàtọ̀ ike ọlọ́run ló mọ̀ bóyá òun kẹ́ni ọ̀tẹ̀lẹ̀ àlùjẹ́nẹ́ irọ́ tọ́bi ikú lórí yìí tọ́wọ́ à ń bẹ̀ yìí kódà yọ̀ wọ̀ náà ṣùgbọ́n tọ́lọ́run bá ní kó túbá yọ̀ wà wọ́n ọba àlékè ọláwá ń mú ìró wá fún pé àwọn ọmọ ìsirayélu àtàwọn aláìní yìí tí wọn bá gba òjíṣẹ́ gbọ́ tí wọn ò tẹ̀lé lórí ohun tọ́lọ́run fi rẹ òjíṣẹ́ ẹ̀rí ọlọ́run ọba sì máa ọmọ alúgọ̀dì ọjọ́ láàyè nfa ohun bá tún bí kí lè wúlò fún ìsìnkpẹ́ nìkan tó níyìn kan ò lè ṣàǹfààní fún ọ ọlọ́run tó wá nígbà fìdáwò fìdáwò lórí ìta láwọn máa ń ṣe ni kódà bí wọ́n bá tún wá bí èdè fìdáwò yìí táwọn afáàyín ṣe tí wọ́n láwọn ka yà sí yẹn àbí wọ́n máa ka odidi kùránì tí èsì lórí táwọn afáàyín ṣe yẹn kó tó wá lọ kó dúkìá rẹpẹtẹ kó lóun fi ṣètò ọlọ́run báyìí tó ti kú dípò kèfèrí ọlọ́run nígbà ẹ̀rí wọ́n ní ọlọ́run ọba tún sọ nínú sóràtù àlùbáfọ̀rọ̀ eh, náà níta padà máa kàn sọ́lọ́ ní mi kọ́bílà àyà tí àyà ọ̀hún la bẹ́ ń fi wọ́n láà kó látún wọ́n la ṣàfà wọ̀lẹ̀ káfíru náà bùnmọ́ bọ́ọ̀lì mu. ọlọ́run ní. Eh, ya ayúwà lẹ́bí na ámàlú. àǹfẹ̀kú. àǹfẹ̀kú ní ní fàyè bá má rọ kura ni o. ọlọ́run ní ẹ̀yọ́ nígbàgbọ́ lọ́rọ́ á ń fi kú ẹ̀ná nínú ohun tá a fi kẹ́yìn mí ń kọ́sílẹ̀ àyìn yá àti àyàwó mọ̀nì kíjọ́ kan tó dé ọjọ́ tá a wí yìí lábẹ́ wọn fi kátàkárà ò sí ń bẹ̀ wọ́lá kúlà ọ̀sá yóò ń bẹ̀ ọ̀ ọ̀dẹ̀ tún sísì pẹ̀ ń bẹ̀ ẹ ráwọn aláìgbàgbọ́ tá a bá mi sọ pé sọ́ọ̀lì múnẹ̀ àwọn aláìgbàgbọ́ ni o kò sí wọn lè fi jọra wọn lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí ọlọ́run ni lábẹ́ ń fi ìwọ̀lá ìlàlù nínú àyà mi ọlọ́run wá ní wọn la hómi òun tọrú òní àníràn wọn ṣe ìyẹn ni wípé la ahad yẹ̀hùndọ́bò làhún ọ̀sẹ́ni tí ó gbanú bí fún wọn tí ó wàá rìn wọ́n lọ́wọ́ tí ó wàá là wọ́n mini àdáàbì láàyè níbi ìyá ọlọ́run gẹ́gẹ́ bó ṣe ṣáájú wípé kò ní í sí alásùnmọ́ kan tí ó lè ṣàánú wọn kò ní í sóníyìn kan tí ó ṣàánú wọn àdẹ̀ní gbàfídáwò ìfiyáni gbogbo eléyìí mi ń já níbi tàlápófì ọ̀nà ní sí alátìlẹyìn fún ọ láàrin ara wọn àbẹ́lómi wọn ní bí rọrọ tọlọmọ sọ pé famalahu min quwwatin wala nasir onísàlágbára kankan ọdẹ níṣẹ alátìlẹ́yìn kankan tẹdájọ Ọlọ́run ọba àlekè ọlá àní kò ní í gbà fi man kafara bihi fídí àtàn ẹni ọba sàì mọ retọ lọ kò sí ohun tó lè fi tó lè fi yá Ọlọ́run tọlọmọ ọgbà lọ́wọ́ tó fi ẹgbẹ bá rí kéfèé rí nísìnyí ọba lóhun dẹ fẹ máa kọ mọ́sálásí kó máa kọ àbọ̀ ní ọ̀dà báyìí wọ́n wà rọkọ̀ síbi àwọn afá súnmẹ̀ káyọ̀ kọ́ máa rà àbọ̀ wọ́n wà kọ́lé sí wọ́n wà kọ́lé fún àwọn afá àbọ̀ wọ́n wà kọ́lé kí wọ́n wà kọ́ sáfì káyọ̀ kọ́ máa jákà àbọ̀ wọ́n gbé kó fáwọn aláìní kó múra sí ìyẹn ò pé kọ́ wà lójẹ́ ní ọlọ́run ṣùgbọ́n láyé ń bí báyìí ọlọ́run máa fi fún jẹ dúkìá rẹ̀ á máa ya múra sí ẹ̀rí. ọlọ́run ọba ò gbà lọ́dọ̀ ẹni yóò tó bá sáyẹn mọ́ orí sọlọ́run fẹ́díà ìfìyà kò ní gbà sípẹ̀ ẹ̀rí wọn láàyò nǹkan tó àhàdán ọlọ́run kò yọ ẹnìkan yàtí bá ń jẹ ẹnìkan tún yẹn la yẹn ọlọ́run sọ pé jí irú ọlá àlẹ́ yìí ọlọ́run ló lè kó ẹ̀rí aláwọn tó sọ nínú àyà mi kẹfà yọọ máa yẹ ti ńlá yọ ábíbù àdábáhu áhádẹ ọjọ́ yẹn lọ́jọ́ gbẹndé àlàkẹyàmà ẹnìkan ò ní lè fìyà rẹ̀ jẹ nìkan kan ìgbà àà ah, ìdí mi mọ̀jẹ̀ ní àwọn ẹrú yìí ẹ bá mi kó yà mí fún ọ wọlá yóò ti kú wasakọhu ahad àti wípé ẹnìkan ò ní lè fi gbẹkún rẹ̀ mú ẹlòmíì pé ẹlẹ́sìn mímọ́ ẹlẹ́sìn mímọ́ ni oní àbí káwọn yẹ lọ kó ná àwọn ọmọ tó ń sẹ́ lábẹ́ nìyẹn kò ní tètè. ilé ọlọ́run tún sọ́nù ayé mi pé mọ́lẹ́kùn látàná sọ̀rọ̀ ọ́n. èsì nígbà tá a sí aníyà kan yìí báyìí ó ti jẹ́ tẹ̀ sọ́kọ̀ ẹ̀ báyọ̀ kẹ́ lè kọ́. wọ́n ní àwọn èèyàn ń jọ́ ní nǹkan <laughs> moses limon ti lọ́wọ́rọ̀ sẹ́ni. ẹ pé téèyàn bá rọ́nà tí ó fi sá tó mu dẹ́wọ̀n ó lè hàn ọ́ ṣùgbọ́n yóò rí bẹ́ẹ̀ jọyọ̀ níjọyọ̀ tún máa fún ọ pé wọ́n là sọ̀rọ̀ èyí ṣe ẹ̀wọ́ náà bò lẹ́sìn ní jìyà níbi báyìí ọ̀yẹ̀kẹ́ ẹ̀dá wọn ni hàn mọ̀ mọ́sẹ̀t limon wọn á ju ọjọ́ sẹ́lẹ̀ jọyọ̀ balidọ lo anhum Ọlọ́run ní falawla anasọrọ ọhún lẹbínẹ takadu tọba ikú ṣeéṣe ni. àwọn ẹni táwọn èèyàn ń lọ mú yàtọ̀ sọ́lọ́wọ́n ọba kùrùbánán àlíhà wọ́n mú wọn lálàsùnmọ́ wọn sọ wọ́n dọ́lọ́hún tí wọ́n sìn tọba lè ṣeéṣe ni wọn ọba dẹ̀ wádìí lẹ́yìn wọn àwọn ènìyàn ọba rẹ̀ wọn lọ balidọ lo anhum ṣùgbọ́n àwọn ènìyàn wọn ò wọn mọ́jọ́ gbogbo ẹni tí ń gbogbo ní rí ṣàgbọ́mọ́. gbogbo àwọn òsà ni wọ́n sọnù fún ọjọ́ yẹn afáwọn àdó hajj wọ́n lọ́wọ́ sọ̀dọ̀ Abdullahi ibn Abbas rọ̀jẹ̀ lọ́wọ́ tààlà nìkúmọ́ ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé mọ́lẹ̀ kúmílẹ̀ àtàní sọ̀rọ̀ náà ó ní mọ́lẹ̀ kúmílẹ̀ yẹ́wò mẹ́ kí ni sẹ́yìn lè ní onílò ní ni àwọn ẹ̀mí nà ọ̀yẹ́ kẹ́ sọ pé sífù sínú jà nẹ́mọ̀ yìí sífù fà ẹnìkan lọ́ọ́ bá ẹ wọn kọ́ máa sọ fọ́ balùbà lórí ohun gbogbo láyé bí ìbàyí gan ni ọ pátá sọ̀dọ̀ ọlọ́run wa wọlé láyé lọ́mọ́sálẹ̀ ààrẹ. ẹ mọ̀ pé àwọn ẹni tí wọ́n bá ti jọba àti ilẹ̀ tí ọmọ ìrẹsì rẹ tó ní yóò lóun lòun nílẹ̀ yóò lọ bá ló nílẹ̀. ní ẹ bá sì ti fẹ́ ra ilẹ̀ kan ìwọ́lé má mọ̀ láti lọ tóbi tó ọ̀rẹ́ nìkan ọ̀ ọ́ ti di ọba nìyí tí bá ti ń pọ̀ tí ń dá áfíríkà rẹ̀ bí hundred two hundred ó di tọ́ba nìyẹn ọba fún un gbọ́ ń sẹ̀rẹ̀ ọkàn ọ̀la ẹnìkan wà ra lẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ti lọ mọ ọba ọba wọn yẹn gbọ́ gbẹ́dọ̀ àwọn ra lẹ̀ ọ wọ́n ti mú ẹ̀tọ́ pẹ̀tọ̀ ọba lónìí gbogbo rẹ̀ gẹ́gẹ́ bí sí wọn ọba bá tún ṣe tán ọba tún fẹ́ lu agbára pé àdáwọ̀ alá nílẹ̀ ibi tẹ láyé mi báyìí nìyẹn o aṣọ o ọba ni tó kó o tún máa lọ sí nǹkan kan lórí ilẹ̀ yẹn ìyẹn ni a àlọ́ fẹ́ràn yín ni bàbá ó ti dìyà gan kú nìyẹn gbèdì ńlọ nìyẹn bàbá ń pè yín bàbá dọ̀hún ọkú lẹ̀kẹ̀ lọ́wọ́ wọ́n ní bàbá ẹyọ lẹ̀kẹ̀ wọ́n lọ́ba a wọ́n ní ọ̀rọ̀ ọba kọ́ nítorí pé ẹjọba náà láfi ní ẹ̀kọ́kọ́ yọ lẹ̀kẹ̀ ká sọ̀rọ̀ tá a sọ láyé nìyẹn o wọlé ńlá ìlú mọ́sálù àyà tíyẹn bá tẹ̀ sófin ọlọ́run níjọ́ kéde àlùkìyàwó láyé mi báyìí ni wọn ò ti dọ́ba mọ̀ láàrin kan o ẹ̀kọ́ bá kẹ́ńjẹ ló olùyàwó ẹ̀ níta ní báyìí sẹ́yìn wọ́n sì rán lóye nítorí ẹ̀ àwọn òfin nínú òfin àwọn kan pé kò tẹ̀ bófin àwọn mu kékeré yẹn dẹ̀ lu ìyàwó ẹ̀ báyìí wọ́n dẹ̀ já sí owó ó dídí ẹni tá a wò pé òun lóye kọ́ máa darí ìlú ó ní bẹ́ẹ̀ yẹn ni kódà apá obìnrin yẹn padà já obìnrin ni ròǹgọ́ padà pa ike sábà bí òun ni ọkọ òun fi padà rí dojú ti torí ìjà lọ́pàá wọn kọ́ wọ́n bá ti dìkú kù nìyẹn ọba ti lu ìyàwó gbalagbala ọba jà sí òògùn níta gbangba odidi ọba àyùbá wọn rọ lóyún láyé yìí nìyẹn o kí ẹ ṣe wájú ọlọ́run lèyàn ó ti àpèrè ní ṣífù àbí lèyàn ó pèrè lọ́ba àbí lèyàn ó sọ pé ṣéwù lòun ẹ̀rí wọn ní lọ́ba àtijọ́ yẹn. afáwọn abdullahi ibn abbas wọn ni lónìí o mọ́ọ̀lá kùmọ̀lì yà o ó yẹ dẹ̀ fi sọ pé ẹ lọ́dọ̀ wa lónìí ó yẹ kẹ́ sọ bẹ́ẹ̀ ayi ha lẹ́yìn sọ̀dá alikala kùmọ̀lì o ẹ lè ẹ̀wò láyé o sọ̀rọ̀ pẹ́ lómi wọn wọn gbèsè wọn sì ní jù bá rí wọn sì wà nítorí owó láyé ń bíbà yóò lè máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní ìtumọ̀ ayà yẹn pé mi alátìlẹyìn kan ò ní rìn wọ́n ṣe gẹ́gẹ́ bó ṣe já sí wípé olùsìpẹ̀ kan ò ní ṣìpẹ̀ fún wọn ní àwọn aláìní gbàgbọ́ tí wọ́n kú sórí bẹ́ẹ̀. bákan náà a ní gba ìfiyáni ipe kìíní yìí iṣẹ́ dáadáa yìí òun ni mo ṣe nítorí àìní gbàgbọ́ ànígbà lọ́wọ́ wọn gbogbo àwọn ẹ̀bùn tíyẹn máa ń fún yẹn tíyẹn fi sọ ẹ̀bi tíyẹn fi sọ di àárẹ̀ ànígbà ẹ̀rí ẹ̀rìtàfà àmínà lọ́kọ́mì tànẹ́sùrù wọ́n tà áwòlù onítàtìlẹ́yìn jọ yẹn. ìdájọ́ wa di ọ̀dọ̀ ọlọ́run ọba àlìjàbárì lẹ́ adlì ọba àlìjàbárù ọba àjẹninípa alẹ́ adìl ọba dọ́gbandọ́gba èyí tó ṣe yí pé aláwọn àṣùfà àwọn olùsìfẹ́ báyọ̀ kí wọ́n pọ̀ tó fún olè rí bí aláìní gbàgbọ́ ṣe àtàwọn alátìlẹ́yìn nípa bẹ́ẹ̀ ìwọ́n tọ́lọ̀ wa ṣe nídàájọ́ ni wípé yẹ́gísí bìsẹ̀yé àti bísílà á tíyẹn bá ṣàìdá àìdá náà ni ó fún yẹn bí yẹn wáyé ṣe dáadáa àdìpẹ̀lẹ̀ dáadáa lèèyàn gbà ẹ̀wọ̀ lọ. sẹ̀wọ̀n kọ́ wà nù hadith bẹ́ẹ̀ wípé tíyẹn bá gbèrò dáadáa tẹ́ ọ̀ bá rí ṣe wọ́n kọ́ dáadáa kan. tọ́wọ́ gbèrò rẹ̀ tọ́wọ́ rí sí ń dada dáadáa mélòó ẹ́ sẹ́wọ́ntì ọmọ àpàdà di kíni o àtọ́ àdì àdìpele tá mọ yẹ gbèrò àìdá tí ò ṣe wọn ò ní ka ìdá tó wá sí wọn ka ìdá kan ọba ọba yẹn yóò òdodo pé àìdá ṣùgbọ́n ló bá ti dáadáa yọ kẹ́ àdìpèlé àdìpèlé ẹ̀sìn ọlọ́run máa máa fún wọn ní ẹ̀rọ ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ sọ pé wàkì fóhùn ìnáhùn mọ́sùlùmí. wàkì fóhùn ìnáhùn mọ́sùlùmí. ẹ ẹ ẹ dá wọn dúró fóhùn ẹ dá wọn dúró kẹ́sí pé wọ́n lọ lọ́fẹ̀ẹ́ ló fò bẹ́ẹ̀ ìnáhùn mọ́sùlùmí. wọ́n bí wọ́n léèrè ọ̀rọ̀ fún yẹn ń lọ bẹ́ẹ̀ yẹn kọ́ látànà sọ̀rọ̀ náà èsì látùnà sọ̀rọ̀ náà fà àǹtàtẹ̀kọ́lá olùkọ́ àná mọ́lẹ́kùn látànà sọ̀rọ̀ náà kìí wá sí látàtànà sọ̀rọ̀ náà ọyọ̀tà àlèlè xífà kìí sí ọyẹ kẹsì ẹ̀rí sọ pé ẹni jìyà lónìí balẹ̀ fún ọmọ níyàwó mọ́ mọ́ tẹ́sílẹ̀ mọ́ọ́n ṣùgbọ́n jọ yẹn àwọn òjòwò ti tẹ́lẹ̀ níjà ibi tá a dé yìí <laughs> ọ̀dọ̀ olóòótọ́ la dé yìí àwọn ọ̀rọ̀ rí mú bọ̀. sọ eléyìí jẹ́ ìdẹ̀ra ọlọ́run ti fún àwọn ọmọ Israel ọlọ́run ní ẹ̀yin ọmọ Israel kòró ni mo ti yàlẹ̀ sí àná àmútú alaykum wa anni fàdọ́lítòkòm alálẹ́ àlámìn. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم ọlọ́run ní ẹ̀yàn ọmọ israel ẹsẹ̀ rántí ìdẹ̀ra mi èyí tó ti pé mo ṣe fún yín asọ̀dẹ̀ra náà ọlọ́run gbé àwọn ránṣẹ́ dìde nù wọn lọ́pọ̀lọpọ̀ ọlọ́run tún ní kọ́ba wà láàrin wọn wà á ní fàdọ́ nítòkùn alálẹ́ àlàmì àti pé mo tún wá fún yín lájù lọ lórí gbogbo àgbáyé àsìkò ní ọ̀sẹ̀ kó yẹ́wò mà. ìdẹ́ra yẹ dúpẹ́ rẹ̀ kẹ fáyà ọjọ́ kan ẹ fáyà ọjọ́ kan tó ṣe pé tẹ̀ ẹ bá dúpẹ́ ìdẹ́ra yìí ń gbẹ̀sán ìyá lára yín ẹ fáyà ọjọ́ kan tó ṣe pé mi kankan ò ní lè gbé nǹkan kú ò mi kan. a sì ní gbàsípẹ̀ lọ́dọ̀ ẹ̀mí kan. Ọ̀la yóò kọ́kọ́ lò ńlá àdé. Àti ní gba àrọ̀ ìfíyá lọ́dọ̀ ẹ̀mí kankan. Bákan náà ní tí wọ́n lẹ́yìn, wọ́n ní láti lẹ́yìn. Ọlọ́wọ́n ní ó tún fẹ́ sọ fún wa nínú ìdára tọ́lọ́run ṣe fún ọ. Ọlọ́run fẹ́ kí wọ́n rántí ẹ̀, kí wọ́n dẹ̀ dúpẹ́ rẹ̀, kí wọ́n mọ Ọlọ́run lọ́lọ́. Kí wọ́n tẹ̀lé àsọ́ọ́lẹ̀ táwọn ànẹ́bí wọn sọ fún ọ. Wípé tá ànẹ́bí bá ti dé kí wọ́n gbà fún ànẹ́bí. Kí wọ́n má sọ fún àwọn tó gbẹ̀sìn kẹ̀dá ni Kí wọ́n fi má rí ìyá Ọlọ́run. قالوا وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. Ọlọ́run ni wàá yìí ní jẹ́ iná kù. Aya méjì yìí ó fẹ́ sọ fún wa nípa Tẹ́ǹjìyàtú Bani Ìsìráìlà min Fir'auna. Bọ́lọ̀hún ṣe la àwọn ọmọ Ìsìráìlà lọ́wọ́ Fir'aun àti bọ́lọ́wọ́n bá ṣe tẹ àwọn àtẹ̀lé fìràhùn àti fìràhùn rì sínú tó fánù. ọlọ́ni wàá ìdílé jẹ́ iná kúmi ní àlè fìràhùn yẹn sún mú náà kò ń sún àlè àdáàbẹ̀. ọlọ́run ní nígbà tá a là yín tá a là yín ó ti kàálẹ̀ kan tẹ́lẹ̀ àfà nígbà tá a là yín mí ní àlè fìràhùn náà lọ́wọ́ àwọn ọmọlẹ́yìn fìràhùn nígbà tá a là yín lọ́wọ́ wọn. àlàyé ń bẹ àwọn yìí yẹsùmù nẹkùmùsù wọn ń rọ yín ní ìyà búburú wọn ń rọ yín láàrọ ìyà ìkan máa àmọ́ <laughs> bá tiẹ̀ sí lè ṣàlàyé rẹ̀ ìyá yanni wọ́n ń kì í bọnú ìyà wọ́n ń jẹ yín níyà oríṣiríṣi wọ́n pé fìlà ìgbéyàn sáà ọlọ́run ọba kọ́ máa ba ọjà ẹni tó ńlá là lójú rẹ. ró ìyá yìí ha lẹ́tù aláyẹn wá pa aláyà ọba nínú jẹ. rọ̀ á nẹ́ra iná kan lọ́ máa rí o àràjá tí ń bẹ́ tìlù mọ̀kìdísì. ó rí i pé náà yẹn ó jáde wá láti bẹ́ tìlù mọ̀kìdísì níbi tó ń pè ní kodos palestine ńbẹ̀ ni náà yẹn ti jáde wá ọ̀dáka láti bòyó tàlẹ̀ kébọ́pẹ̀ bíbí láàdì mísọ̀ iná yẹn ọwọ́ wọ ilé àwọn coptic àwọn àgbẹ̀ àgbẹ̀ Sahara ní mọ́sárì ilá bùyú tàbá Israel gbogbo ilé wọn lọ́wọ́ ajú pa ṣùgbọ́n sẹ́lẹ̀ àwọn ọmọ ìsirahìlù alátọ́lá lójú oorun nìyẹn o ẹ̀rí mọ̀dìmúnù ha nùtàlá yẹn kó sínú náà ní pé anẹ̀sàwá alámúlìkì ṣe o pípé ìkápọ̀ ọlá tí ń jayé fàfílétè ń tutọ́ tí fi ọmọ ń jayé yẹn ẹ yẹkúrò aláyẹ di rọjòlé ọlá yẹn máa kúrò ṣùgbọ́n bí ọba kúrò ọ máa wá látọwọ́ yẹn kan mí ní ìsirahìlù nínú àwọn ọmọ Israel. wọ́n yóò kọ́ọ̀lù àwọn míì ní àlá ni pé fíra àwọn nù lálàá lójú rẹ bẹ́ẹ̀ àwọn míì dẹ̀ sọ yìí pé sùmọ́rùhù o ìndàhù àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ òru tọ́ba dalẹ̀ tí wọ́n lọ jókòó tọ́ba tí wọ́n máa soríṣiríṣi àwọn sùmọ́rù yìí àwọn ni wọ́n sọ fún Fáráò wípé àwọn ọmọ Israel yẹta wá kọ̀ọ̀rún náà kòrójà rọ́jò lé mí níhùn wọ́n ti ń retí pé yẹn kan máa jáde láàrin àwọn. yẹkúnù làwọn bì í dáwọ́là tó ń wọ̀rí fàásùn pẹ̀lú arákùnrin yẹn àwọn máa níjọba tó ti báwọn làwọn máa darí ìlú àwọn ó sì ga àwọn ò ní jẹ́ ní àpẹẹrẹ ń fẹ́ báyìí mọ́ àwọn ọmọ Israẹli oníjẹ ní àpẹẹrẹ ń sẹ́wọ̀n. wọ́n nígbà yẹn amọ́ra fìràwọ́nù ìlọ́wọ́nù bá pàṣẹ bíkọ́sílẹ̀ kó lè zákàrí yóò ládùn bá dàda àlíkà mi ń bà ní Israẹla pété bẹ́ẹ̀ ni gbogbo ọkùnrin ọmọkùnrin yòówù tí wọ́n fi ti bínú ọmọ Israẹli báyìí pípa ni pípa ni. wọ́n amọ́ra bìsùn ìmọ̀ ìlẹ̀ bá ní Israẹli kí mọ̀ṣáàkì àmẹ́lì. wa àrùsẹ̀lìhà ọ wá tún wòye pé àwọn dáàgbọ́ bẹ̀rẹ̀ lọ́rùn káwọn yẹn wà lọ́tọ̀ ká tún wá máa lọ fi àwọn kẹsì sí àrè máa bọ̀ ẹni fáwọn Yorùbá máa ń sọ wípé ọmọ ti inú òun ni yẹn tí wọ́n kọ́ sí mọ́sárì tó òkúta ni fi òkúta yẹn máa gbé bí àpáta omi máa tó àga wa yìí tọ́lá àwọn kúkú máa ń ga sì máa ń ẹ wàá wò kúta tó bá tó àgàdá àfi jókòó yìí ẹ wà pé kéèké kéèké òun ni wọn máa gbé sọra wọn wọn lè gunra wọn àwọn torí kò sí ládà àwọn ni wọn máa fẹ́ra wọn sí ládà ni wọn fi máa gòkè gógóró ni ṣéṣe pẹ̀tẹ́sì alájà mẹ́wàá fa ẹnìkan bá ti arí bọ́bá yòókù tó wo pa àti gbogbo wọn gbogbo wọn kú papọ̀ wọn lọ káwọn míì wá iṣẹ́ tó rí pé wọn ò ní là ń fi wọ́n ṣe òun nígbà wípé àtàyà yẹn fẹ́ wá ọlọ́run lè sọ wípé yọ̀hásìbù náà pé ń jẹ wọ́n yà kó wí bẹ́ẹ̀ yẹ̀sú yẹ̀sú mù ló wí yẹ̀sú mú nẹ̀ àbí ẹ̀ yẹ̀sú mú nẹ̀ fún sú àlàdà ń rọ yín láàrọ̀ ọ̀yà àwọn ọ̀yà míì rírí tó ìpínlẹ̀ ẹ̀ bá ti rí kódà táwọn ẹ̀sà ìlú bá tún rẹ́tí gan wọn ó sì tún máa gbé ẹ̀pọ̀n máa tuntun sára pàápàá jùlọ tí wọ́n bá rí àlẹ́ ẹ̀rọ mi yẹn ń sìn. tó wà ní mọ́sárì yẹn pẹ́rámìdì ta ni wọ́n tó kúta kọ́ ẹ̀ wọ́n ò bu ẹkún gbàgàdà ní ìyá táwọn bàbá àwọn ti jẹ ẹ̀rí iṣẹ́ tó rí i pé wọn ò ní bọ̀ torí kí ni o torí wọn táwọn ọjọ́ ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ àkọ́kọ́ agbọ́gbọ́n lọ́la làbẹ́ yé pé ọlọ́run máa parun ṣùgbọ́n pẹ̀lú sábàbí ọ̀kan náà àwọn ìsirayẹlì ọ̀rọ̀ kejì torí ìsirayẹlì yáàdì ni kò lé sí ìgbàgbọ́ wa kan ó pa wọn ní báwọn sùn márùn rẹ wọn sọ bẹ́ẹ̀ fún àwọn alájọ sọ̀rọ̀ alẹ́ rẹ ni wọn sọ fún bí ọlẹ́yìn ah, máa parun pẹ̀lú sábàbí gíní o ah, ìkànnì ọmọ ìsirahìlù tí wọn padà máa darí ìlú tó bá yá. so níbí báyìí ìyá yẹn ìwọn tá a tù sí àríkọ́lọ́ wọn ọba àlekẹ́ ọlágbẹ́n ló tù kùránì tù kùránì yẹtù múnẹkùn sú àlàáfẹ́ ọlọ́run ní nígbà tá a là yín mí ní àlè fẹ̀rẹ̀ àwọn náà. lọ́dọ̀ àwọn ọmọlẹ́yìn fìràwọ́ tó pé yẹ̀sùn múnákùn sún alẹ́ àdáàbì wọ́n ń ròyìn ní àárọ̀ ìyà. ọlọ́run gẹ́gẹ́ alára subhanahu ló wá sàlàyé àárọ̀ yẹn. wípé wọ́n pé ọ̀yọ̀dá bí abiná àkóhùn àní nínú sọ́ọ̀tì Ibrahim ọlọ́run jọyìn rẹ̀ mọ́ wípé ọ̀yọ̀dá bí abiná àkóhùn. wọ́n ń dún wọ àwọn ọmọkùnrin yín ọ̀yẹ́ sá yóò náà ní sá àkóńgbà àwọn ọmọ ọkùnrin ní ọ̀sìn kan yẹn wọ́n wá fa àwọn obìnrin lẹ̀ wọ́n lá padà wí àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ká má kánjú torí kò sí sóra tá a lè sọ yìí kó kó tàn nẹ́bì mú sánlẹ̀ tán tó pọ̀ jù sóra wo ni o sálọ́ ní wa létí sàtúlù kọ́sọ̀ káwọ́kó ní sùúrù dìgbà ni ọlọ́run fún wa lẹ́nu àtàlàfíà délẹ̀ ẹ̀rí wọ́n lá fara máa mú àlàyé wá níbẹ̀rẹ̀ sàtúlù kọ́sọ̀ inshallah ẹ̀rì yasumunakum ìyẹn ní wípé wọ́n ń rọ yín láàrọ̀ ọ̀yà abọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ dà ó ní bí wọ́n ti máa ń sọ nídìí lábá wọn pé sáàmù ọ̀gbọ́n ó tọ́ta kápẹ́tìn ìjà nídìí wa tọ́ba fi nǹkan yẹn lẹ́tọ̀ọ́ sí i ayé yùdìmúnà àdábàkùn ìyá n'isi. ń fọ́ ra kùmọ̀ lọ́wọ́ ó tún múrin ó tún kó bò ó fi kàn lọ́wọ́ ó tún fẹ́ máa fọ́ kí ọwọ́ yẹn báyìí ó tún mọ̀kútà ọ̀fọ̀ ọmọ lẹ́sẹ̀. irú ohun tí wọ́n ní fèrè àwọn òun sí nìyẹn ìyẹn ní pé yòdì mú ní àdáàbà kan ìyá yín ó ń ṣe ní sísẹ̀ǹtẹ̀lé wọ́n ní gẹ́gẹ́ bá a ti máa sọ pé sá ìmọ̀tòlò kọ́nẹ́mì mí ní ìdámọ́tì harai ẹ́ nípa pé kí ẹrẹ máa jẹ koríko tó tún ti jẹ kó tún máa jẹ wọn máa ń wí sá fún gẹ́gẹ́ bí ìmọ̀ọ́mù kan tóbi ti sọ. níbi báyìí wa sọ wípé yuzabihuna abina'akum àní ń àwọn ọmọkùnrin yín ó sì ń fi àwọn ọmọbìnrin ìyẹn ń àlàyé lè bá ti fáwọn ọmọ Israel ní kí wọ́n ní ìsòkòrò ní wọ́n ní suratu ibrahim wọ́n nígbà tó lọ́n sọ pé wọ́n zakiri hàn bí ayámi láàyè rìn wọn létí rẹ̀ ànẹ́bì pẹ̀lú àwọn ọ̀dẹ́ra ọlọ́run wọ́n lọ́wọ́ bá a mú ó ṣe pé àwọn sọ pé yẹ̀sù múnẹ́kùn sọ àlẹ́ àdáàbì àní ń láàrọ̀ ń dúnbọ̀ àwọn kó fi lè tọ́ka sí fọlọ́run ọba subhanahu wa ta'ala báyìí o ó bẹ̀rẹ̀ sí ní sínú ìdẹ̀ra tó ti fún àwọn ọmọ ìsirahìlì lẹ́sẹẹsẹ ẹni tí wàá ń jẹ yín níyà búburú yẹn ọlọ́run dẹ̀ là lọ́wọ́ rẹ̀ òun gẹ́gẹ́ lọ́lọ́run tó wá fi ó fi sẹ́ẹ̀rí pé dara eléyìí tó ṣe pé yẹ́jì bó ṣokòrò ha dúpẹ́ rẹ̀ kákéwú díẹ̀ ta ni wọ́n pè ní firaun wọ́n ní firaun yẹn. ọjà alamu alamu yìí ìtumọ̀ rẹ̀ ni pé alismul ma'lumun li mu'ayyan orúkọ tá a mọ̀ mọ́ pàtó kan bóyá àyè ni bóyá èèyàn ni bóyá nǹkan kan sáà ni wọ́n sá mọ̀ mọ́ fìràwọ̀nù yìí. ọjọ́ orúkọ ọ̀dánimọ̀ fún gbogbo ọba tó bá jẹ ní mọ́sárì ó sì jà nínú àwọn àmọ́álì àwọn òmìnira àtàwọn míì bó ti já sí pé kọ́yìn sọ̀rọ̀ kọ́yìn sọ̀rọ̀ yìí ìyẹn jẹ́ orúkọ gbogbo ọba tó bá jẹ ní rome gbọ́dọ̀ pa ni wọ́n ní ẹni tó kọ́kọ́ jẹ́ ó ní wọ́n ní abáṣe fáàlì wípé èmi ọmọ tó ṣe pé ìyá ò lè dábì yóò fẹ́ bí wọn báyìí òun kẹ́ bẹ ikùn yọ òun òun á jáde mẹ́ síbẹ̀ wọn ti mú fáyé sọ wọ́rọ̀wọ́rọ̀ lùmọ̀hìm fáyé sọ ẹ̀ẹ̀kan tí wọ́n mọ̀ ọmọ bá róòmù pẹ̀lú ṣáàpù kẹfìrí lòun náà ní máa ń yà. ìsirọ́ ẹ̀kọ́ tí wọ́n mọ̀ mọ́ ọba kúrúsù ní Persian. tùbá ẹ̀kọ́ tí wọ́n mọ̀ mọ́ ọba Yemen ní tí ẹ̀ náà ya kẹfìrí. nàìjíríà ẹ̀kọ́ tí wọ́n mọ̀ mọ́ ọba Ethiopia ní ní wọn ti máa sẹ́yìn mọ́ ti ìlú tìyín náà ní sẹ́yìn bíbá ọba di asẹ́yìn ẹ̀rí ọba ẹ má bínú lórí wọn lẹ́yìn àjèjì lẹ́sà ń jọba mi mọ ẹnu ọgbà mọ́káwé bẹ́ẹ̀ mọ ẹ̀yìn ọba o ẹ má bínú sí àwọn orí wọn ní kò fẹ́ sẹ́nìkan nù yín ẹ̀yin náà sàmọ́lé yín ní jẹ́sà bí wọ́n di dandan. ọlọ́run wa ní ọ̀fíìsì alikun ọ̀hún mi ń rọ bíkọ́ mọ́ abíyìn níbi eléyẹn bàlá òun àyẹ̀wò ni o tó tóbi látọ̀dọ̀ ẹlẹ́dàá yín Ibn Jarir ó ní wọ́n fi lẹ́ẹ̀dì fàánà ẹbí kò ìwọ̀n tá a ṣe fún yín yẹn nípa apá àsìlà yín àwọn bàbá ńlá yín àlà yín níbi ìyà tẹ́ ń rí lọ́dọ̀ àwọn ọmọlẹ́yìn Fir'aun ẹ̀rí bàlá àyẹ̀wò ni látọ̀dọ̀ ẹlẹ́dàá yín tó tóbi àwọn òpin sáyẹ̀wò ló yẹ ká sèé asátẹ́wò tún ní ìdẹ̀ra rẹ torí ohun tí ń bẹ ń bíbà yìí ìdẹ̀ra ni àbí ẹ̀kọ́ ọlọ́run wa ni wọ́n fi dáálíkùn bàlá òm ní rabbikum azim àṣìdẹ̀ra ní àṣàyẹ̀wò ẹ̀rí ayáde ti wá lórí ilé ẹ̀rọ adá tẹ́lẹ̀ ẹ̀rí ọlọ́run ni wọ̀dà bùlọ́gùn bí sharri wal khairi fitna á máa dẹ̀yìn wò pẹ̀lú kíni o pẹ̀lú láburú àti rere fitna. tí ọkàn ìjà yẹ̀wò àtẹ́kẹ̀yìn ló wà àkàdánwò rẹ̀ kéèyàn tún má ní àkàdánwò rẹ̀ sùn. ṣùgbọ́n lọ́dọ̀ tiwa mo dáhà mọ̀ sí ń lọ́dọ̀ tiwa èyí tó bá jẹ́ bí burú yẹn nìkan lásán náà jẹ́ wa wípé yẹn gan náà ń kọ́ àdánwò ni èyí tó jẹ́ rere táwọn yẹn náà. sẹ́wọ̀n bá ń sọ sọ́lá ń sàlàyé kí ayé yẹn ó dùn ó dùn tutù owó ojú rí ọlọ́run kẹfì yín ṣe àròlé níbẹ̀ ọ̀yẹ́nzòrò káyífà tá àmàlẹ́ òdì owó òbó lẹ́sìn ọlọ́run àdán sọ̀tọ́ láwọn pé ẹ páyà ayé o yẹn ni pé ẹ ọlọ́run láyé tí ọlọ́run ni ẹ máa fi má ẹ pa ẹ sì ọlọ́run lára obìnrin torí <laughs> ní ọba múra ọ pa mí náà ni ẹmu tó bá ṣe fún mi ó ṣe nǹkan ó sì bàjẹ́ bí yẹn náà bá lọ wò ẹbẹ̀rẹ̀ ọlọ́run lára obìnrin o torí pé àkọ́kọ́ wàhálà àwọn ọmọ Israel káàní ti fi mi sá lára obìnrin ni wọ́n ti kan fìtínà ẹ̀rí ó fi hàn pé méjèèjì báyìí àdánwò ni àti rere àti bíburú ọlọ́run ní ọ̀bàlá wọn náà wọn bí hasanati wọ́n sẹ́yẹ́ àti láàlá wọn yẹ̀ rìjẹun wò àyẹ̀wò wò pẹ̀lú dáadáa àtàìdá la'allahum yarji'un bóyá wọn padà Ibn Jarir ó ní àìhun táwọn mọ̀ sí bàláwò lọ́dọ̀ ọ̀sẹ̀ à ṣùgbọ́n tó bá jẹ́ yàní ẹ̀ àwọn àfáà tó fẹ́ fi kéwú lélẹ̀ dáadáa kíkẹ́ tó bá jẹ́ láburú bá ṣe wí fún ìlú yẹn yẹn bẹ́ẹ̀bù rẹ̀ yọ yàtọ̀ fáwọn ọmọ kéwù á sọ pé bàlá ayébúlú láàwì fún yẹn tọ́ba jẹ́ láburú á ní bàlá òtùhù àbúlóhù bàlá a mọ̀ ń fàdánwò kan nìyẹn láburú wà ní wọ́n ní lọ́pọ̀lọpọ̀ bí sábà ti máa ń wá nìyẹn ẹ̀rí ṣùgbọ́n tó bá jẹ́ rere ìyẹn ò máa wá ní kíni o abúlá yóbólí níyẹn ti máa wá nìyẹn afọ́nlá nìyẹn máa wá ọ̀sọ̀ yìí pé òbòlíhì ìbìlá án àbíbàlá án tọ́ bá pè ní ìbìlá án ìyẹn máa jẹ́ mọ́sálù gangan àtikọjú dá àdìbọ́ sílé kí ó padà báyìí nínú kíláàsì tọ́ba sọ yìí pé òbòléhì